kí ló dé ṣó fẹ́ pa mí ni alẹ́ nínà ọ̀sán nínà òru náà nínà kí ló dé ṣóun nìkan ló máa kọ́ jẹ́ boyfriend láyé ni. àṣìṣe báyìí tó ń nà bẹ́ẹ̀ yẹn. àlàyé tẹ́mi bá ti gbé sọ̀ kúrò tèmi lóra mi ò mọ nǹkan kan mọ́ o. sálẹ̀ máa ṣe ń dómìn lórí ẹ̀. ah mo tọ́ ló sọ èmi ló jọ nínú báyìí ti máa ń mú àgbàdo báyìí mi ìyàn gbẹrí. ó ti yé mi. láàrin mi àti yẹ àti máa ṣe ń dómìn lórí. Ah, ah. Ah, àló ti padà yé mi sẹ́ẹ̀ kò sí yàtọ̀ láàrin mi ẹ eh, eh, wo èmi ò tí ì léèyàn tẹ́mi ó bí o èyí ń wá àwọn èèyàn látara yìí mọ àdírẹ́sì ibi tá a ní lọ. yàrá ìmúmú man. tọ mo ti rí mo ti rí àwọn kan mo ti rí àwọn kan. ẹlẹ ẹlẹ ẹ ó dàn ẹ ó dàn ẹlẹ ẹ lákùn ẹ má bínú ẹ gbọ́ Yorùbá. Fúnkẹ́ Jésù. wọ́n lè ní í ṣe. egun ni wá a gbọ́ yorùbá. ẹ̀yin náà tún gbọ́ yorùbá ṣé ẹ mọ àwọn tó gbọ́ yorùbá ládùúgbò yìí àdúgbò yìí àdúgbò àwọn ibo ni. we have to transfer this man to India. wait wait ẹ wo èmi ò rẹ́ran tó gbọ́ yorùbá o bóyá kí n máa padà bọ́ ṣọ́ọ̀bù torí orí ti ń ta mí ẹ̀dọ̀ sì ti ń dùn mí ẹ wọ ọgá ẹ má sọyún ẹ má sọyún ẹ kẹ kẹ gbẹnu sọhún. wíjú kí pààyàn. ẹ jọ sọ yọmọ ẹ jẹ kó sọ̀rọ̀. ọmọ tán ọmọ tán. Hmm. tẹ bá gbọ́ ọmọ tán ọmọ tán rè. ìkọ́nù àwọn ọmọ rè. ọlọ́ọ̀lọ́ fún mi ọlọ́ọ̀lọ́ fún lò kìkì wọ́n sọ máa gàmà àdìgbò kí ẹ iye pa iye kìkì ẹ padà. màmá kan lọ́wọ́lọ́wọ́ ní ayé mi èmi àmì. ọ̀gá ọ̀gá mi ọ̀gá mi ọ̀gá nǹkan tí mi ní kò lọ gbà wá ńkọ́. èmi ò rí kankan gbà. ọgbọ́n ṣe wà òkè. mo wà òkè dandan. ṣèṣe bí mo sọ fún yín pé mm, gẹ́ẹ̀tì bẹ̀ mo lè bẹ̀rẹ̀ sí rìn kiri mi ìdẹ gẹ́ẹ̀tì bí mo bẹ̀ lọ. gbogbo orí mi ti wá bẹ̀rẹ̀ sí gbóná ìfun mi ti ń mì. yàrá ìmúmú máa bọ́ ìgbà tó pè mí lẹ́ǹkan mo sọ fún ẹ pé ibi tó wà yẹn o ti wà nítòsí ibẹ̀ kò béèrè lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ ẹni kí n bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn èmi ò darí ẹni tó gbọ́ yorùbá. jésù béèrè lọ́wọ́ àwọn tó gbọ́ yorùbá ìtorí kó má bàa sọnù ìtorí pé bó ṣe máa ń sọnù tẹ́lẹ̀ kó má bàa sọnù bẹ́ẹ̀. ọ̀gá kí ẹ má bọ́ pẹ̀lú olórí mi má bẹ̀ mi gẹ̀ tẹ̀ kò sí ẹnì kankan tó gbọ́ yorùbá mẹ́ àwọn tí mo bi léèrè wọn làwọn gbọ́ yorùbá sẹ́ni tó gbọ́ Yorùbá ń bẹ̀. Eh. ẹ báwo ló ṣe mọ̀ pé wọn gbọ́ Yorùbá. Eh, mo rí àwọn kan eh, ó dúró pẹ̀lú ọmọkùnrin kan àti ọmọbìnrin rẹ̀ gbọ̀dọ̀rẹ́gbọ̀dọ̀ ó jọ àwọn ọmọ tẹ́ máa ń lé mú kiri. ó dúró pẹ̀lú ọ̀rẹ́ mi ní ẹ̀lẹ́ ó ní ọ̀rẹ́ áì ó ní ọ̀rẹ́ mi ní ṣé ẹ gbọ́ Yorùbá ó ní àwọn ò gbọ́ Yorùbá wọ́n ní kò sẹ́ni tó gbọ́ Yorùbá ládùúgbò wọ́n ní kò sí pé ìlú àwọn Ìgbò ni mo wà èkejì ìlú àwọn oṣù gbàtọ́ ní àwọn tó ń gbọ́ yorùbá ò gbé ládùúgbò yìí èdè wo lọ́wọ́ fi sọ fún ẹ. ayé mi tèmi bá eh, mi. èmi àti wọn lájọ sọ̀rọ̀ papọ̀ mo ní sẹ́ gbọ́ yorùbá o wọ́n ní rárá àwọn ò gbọ́ yorùbá o. wọ́n ní àwọn ò gbọ́ yorùbá. ìwọ eh, ń sọ bẹ́ẹ̀. àwọn lọ sọ pé àwọn ò gbọ́ yorùbá. Eh, ọ̀gá ẹ ti ń tẹnu mọ́ra jù sí èmi àti wọn kọ́lájọ sọ̀rọ̀ ní ẹ wà ń bẹ̀. irú ọmọ wo wá rí torí ọlọ́run. mo gbọ́ ah, olórí àgọ̀ ló yẹ kó sọ ẹ ọ̀gá wọn ní gàn ní ilé wa ò kẹ́ ẹ mọ́ tẹ́ máa sọ láyé yín wọn kí máa ń gàn ilé wa o. ọgbọ́n àgbọ̀jù ó máa ń da bí ènìyàn láàmú. ó máa mọ́ lọ́gbọ́n gàn. ó mọ́ lọ́gbọ́n gàn. ọgbọ́n àgbọ̀jù kí ni mo ti rà. ọ̀gá kílẹ̀ bẹ́ẹ̀ ṣe tìbá tìbá fọkọta bọ sí yàrá ìfọwọ́. báwo ó dàbí wèrè gbélé. báwo ló ń jẹ́ kó. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọ́ ẹgbẹ́ má lu ara mi tí ẹ bá lù mí ẹ lè má jí lọ́la o. dàbí o mọ pé màá lùlù wà lára ẹ̀ ọ̀gá ọ̀gá mi nílé wa ọ̀gá ọ̀gá kílẹ̀ bẹ́ẹ̀ ṣe ọ̀gá ọ̀gá ọ̀gá bí ọ̀gùn lẹ́tí mú mi ọ̀gá kílẹ̀ bẹ́ẹ̀ ṣe kí n tẹ̀lé dáàbò tiẹ̀ fún kí ni ọ̀gá yẹ yẹ yẹ ọ̀gá ọ̀gá yẹ ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá kọ́jú sílẹ̀ ọ̀gá ọ̀gá ọ̀gá ilé máa jọ́ ní òní òní máa jà gbogbo àdúgbò ni máa dàrú irú ẹ̀dàràdà ó ní ẹ́ ó dà onílé gbogbo yìí máa máa wé ẹ̀yẹ tí mo jẹ́. ẹni tó ń béèrè yín lélẹ̀ ilé ló ń béèrè yín. díẹ̀ bá ń lélẹ̀ máa máa máa pọ́ orí yín ọ̀pọ̀lọpọ̀ mo rò pé ó yá wèrè ṣá kí máa sọ pé mo yá wèrè lé wa o. tí n bá gbá etí ẹ̀ wá gbàdìwù kan orí ẹ̀ burú ni yóò wojú ni bí bá ṣe ń bí ní ká ṣe máa dáhùn. Eh, eh, èyí ni mo rílẹ̀ kan ní ẹnu gate tí mo fi kọjá. ẹ̀sọ́. ẹ eh, tẹ́ ẹ wà pẹ̀lú ọmọbìnrin gbọdọgbọdọ àti ọmọkùnrin kan tí. kí ló orí ẹ̀ dàrú kí ló fẹ́. we have to transfer this man to India. kí ni kí ni ṣe ti a fi sọ fún mi lẹ́ẹ̀kan pé ẹ̀gbọ́n Yorùbá. what. tí ẹ bá parọ́ tí ẹ bá parọ́ mi lè jẹ́ kí orí yín burú ọ̀gá ló jẹ́ kí n mọ̀ wípé yorùbá lẹ bá mi sọ mẹ́mẹ́dẹ̀ bí ní ìbéèrè ẹ ní ẹgbẹ́ yorùbá irú rabbit wo ẹ. irú ọmọ wo wá rèé nítorí ọlọ́run. kí lè ti yá wèrè. tó tó màmá fún yín ní ọ̀fun. wíjú ti gún yín lọ́kàn rí. gé mi lọ́kàn. màmá gún ẹ ní ọkàn. o lè yẹ kó wọlé compound wa. mo mọ sáré igi lọ́wọ́ ẹ sọ́gà ló fẹ́ wá fi igi ya fi lumi lele ẹ ẹ fa ìdí ká ṣe báyìí. you stupid. you be mumu you think say you dey wise. you are a mumu man. Thank you.